So, initially, yeah, mo ti ní mi ò ní sọ nǹkan kan. But at this junction, a máa sọ̀rọ̀. A máa sọ̀rọ̀. Now, let me start from the genesis of this crisis because na crisis now number one i am not going back lórí or mi i am not going back when i said anybody could have been the winner of that category but definitely not a cross-dresser. That is my opinion. I am not apologetic for it. Behind every actions, we definitely know that there is definitely going to be a reaction. And I do not have power over anyone's reaction. I do not have power over anybody's reaction based on you can't see anybody bá A lot of people have tagged me about the ongoing on you know on Instagram after the last post. I've been on set. I just left set, took my time to freshen up before I come out to address this. Aladuke, ìyàwó Adébáyọ̀ Yourself and I are an issue until now. And I remember I remembered when I made my comment under your post. I said, I understand and I respect the fact that you have to defend your own. If you don't defend your husband, who will? Me? Of course not. But the way you went about it, calling me names, calling me an hypocrite, calling me enemies or enemy of progress, or be enemy of whatever you call it, made me feel you are shallow minded. And I want to believe ipe what have you pé ọkọ ẹ call attention your husband did not call your attention to our conversations earlier this morning when your husband called me. Okay? Your husband, Femi Adebayo, my colleague, called me himself this morning. Like Adayo. Ah, oh, when I even saw the post initially, I thought look, I was just cruise of um, pulling stunts to create a buzz for the movie but later a lot of people were you know saying so many things a lot of people were blah blah blah blah blah this this this and lòun ṣe wá ń realize pé you know people are taking it too far beyond expectations and I told him there and then this morning that Femi, for every actions, there is a reaction. And we don't have control over people's reaction based on our action out there. We don't, uh, we can't control it. We see things differently. We handle things differently. So definitely, you, you, you, and it was in the opinion of him, but they just gave him the mic to pronounce the winner, blah, blah, blah, blah, blah. It was because I was the one that did the video, and um, that was why everybody was coming up, coming up on, me, on him, this, this, this, this. And I'm like, okay, that Femi, if Haidayo did not do that video I did, the fact that you, you took the mic and announced the winner, they might still come for you. And then it said, and I quote, that, that your, this thing out why escalates, that Muslim society that Muslim Muslim societies are now calling his attention to it, that they've invited him, that police has invited him to for questioning that he was promoting gay. And he requested because I saw in your post, Aladuke, that was why I said maybe when your husband, maybe when your husband was talking to me, you were not there. Or probably after the entire conversation, he didn't update you well. But let me help you. Since that he decided láti kóra wá síta bí ọmọ mẹ́jọ. Because all the conversation we had earlier this morning, I was still holding on to where we hanged that conversation. I'm still coming there. Oh. make una no vex say ọ̀rọ̀ mi máa pọ̀ for those of you that are lovers of Femi Adebayo you can say whatever you like it's okay You're, I can't crucify you based on your opinion wàhálà yín titi yín nìyẹn tèmi lèmi rán báyìí now you Femi Adebayo called me this morning telling me muslim society they have been attacking you that probably you are promoting um, transgender whatever whatever whatever that uh, police people have invited you for questioning that you are that you are promoting gay whatever whatever whatever and you requested you demanded that Dayo you said and I quote Dayo only let láti share another video for uh, eh, Um, kí là ń pè damage control you need to come out and tell people that ah no you were not uh, it was that my my my video was not to banter you or or or come up hot on you that it was just for you that that of that you were not aware of you know the whole thing they just gave you mic to announce the winner which you did you asked me to come out and do that video on your behalf so that we can clear the air. And after you said that, I told you that Femi, I don't have any problem coming out to do a video for, I mean, to that effect. And then I said, but if I should do that video, she Eniola will not feel bad about it. That you know, I'm coming up to say, ah, no, it wasn't Femi's fault too, that uh, blah, blah, blah, blah, blah, that it was the uh, eh, Eniola and the organizer or what have you that, you know, gave the mic and like, okay, Femi should announce. She, Eniola will not pick offense in it. And then you said, and I quote again, hold on, Jacking Eniola. You put a call through to Eniola and added Eniola to the call. We were the three of us were on three-way call addressing this issue. And I told Eniola, you even you yourself, you repeated what you said. People are coming after you. And of course, your intention was to support your colleague. Your intention was to help your colleague. Your intention was to this, this, this. But now the whole thing has been has been taken all the way around just because I made the video by condemning the fact that you gave you announced best female dressed to a cross dresser, which I still find disrespectful and unacceptable. Now, you have you now said we need to do this damage control. I didn't bring it up, you brought it up. And I asked, and I, I said, Eniola, should I go ahead and make that video Eniola was a little bit skeptical, which I can understand. She has a project at hand. She's trying to create a boss for her projects. This might be a boss gone wrong. That was why I said initially that for every reaction, I mean, for every action, there is always a reaction. And you cannot control people's reaction to Inkotabanshi. I only expressed my feelings and I expressed myself by saying no. Giving an award of best female dress to a cross dresser, no. And I was even in the opinion that if they felt feel like the cross dressers need, you know, to be to be appreciated, or then you will create their own space by saying, okay, oh, best cross dresser, no, oh what. Not for you disrespecting we, the women that is at the event. And then Eniola said, okay, that she and her team, a team, that they were going to come together and see how we can go about it. And I apologized to you, Femi Adebayo. I apologized to you not because I am guilty of what I said. No. I only apologize, and I repeated it countless times. I apologized to you because of the way you felt about the old thing. You were not happy about the old thing. You were not pleased with it, and I apologized. I said, I said it, and I'm saying it again. That Femi, I- I'm sorry you feel that way, but it was never in my attention to come hot on you. And the only reason why your your issue even came up in my video was because I was still trying to, you know, relate it to the movie. Considering your character in the movie because I've, I've just watched it. And in the movie, of course, you were the Ekweda that started the whole thing in the movie. That was why I, I you know, mo lọ gbogbo ẹ̀ papọ̀ láti fi, you know, end up lórí movie yẹn okay and then when the movie is out oh, um, let's go and do this, let's go and do that. The organizers and the producers of the, uh, of the, of the events wanted a boss for their movie. That their reason for what they did, giving uh, Bobrisky, was because they are trying to create a boss for the movie. Who doesn't want his or her projects, you know, to break even? So now let's now come back to the old thing. When we were going to end that conversation, we ended it with, okay, Eniola was going to, you know, sit and brainstorm with our team, then let's find a constructive way of controlling the damage out there in a way that is not going to hit up on any one of us. That was the agreement before we all left the phone. And I remembered after Atakuro Luri three-way call, Yefemi, I personally called you again. That Femi, you are, you are my friend, okay? when I was making the video, your issue was not I don't have anything against you. It was not all about you. It was all about the fact that they gave the uh, whatever to a cross guinea while it was being labeled a different thing. That it was not anything, you know. I apologized again when I called you again, Femi. I said, I'm sorry you felt the way you feel. Which is, in all honesty, bí mo ṣe rí nìyẹn you understand so please now we've not before then if, before the post I saw this evening myself and Eniola we have spoken twice based on this thing again you came to me that I should go ahead and make a video for a damage control. You called me. So that's why I feel like your wife is misinformed or she's ko ko ko ye. When she was like, I called, I, I, I called you, I was begging you, I was apologizing. You didn't you tell her how the whole thing went? Didn't you tell her you were the one who called me? Didn't you tell her you were the one who asked me that I need to do another video for a damage control because people are coming on you? Because you are now making it look like I came publicly to uh, to to to mess you up, blah blah blah blah blah, and then I'm coming privately. Some person I'm coming privately to beg you apologize. I, who told you I'm apologizing? Who told? I've never apologized about the fact that I am I'm not pleased with anybody picking a cross dress, dresser for a best female dressed. Me ò apologetic fún yẹn o. Ẹ má get it wrong o mo kọ̀ wá apologetic pé you are feeling the way you are feeling because none of us expected the thing was going to escalate as much as it did and i'm sorry you felt that way because it wasn't my intention in any form but now seeing your wife's post calling me an hypocrite calling me an enemy of an enemy in disguise Aladuke ó ẹnu ẹ lọ o my darling ìyàwó mi ó ju ẹnu ẹ lọ calling me and mi ò ní pé kó má defend ọkọ ẹ mm-mm. like I said if you don't defend him who will but you trying to insult me in that process ó ju ẹnu ẹ lọ sọ̀rọ̀ mi yé kí n sọ ní Yorùbá kó lè jọ yéra wa ó ju ẹnu ẹ lọ now let me ask you tí ọkọ ẹ bá ń ṣiṣẹ́ ní corporate bí lọ́ọ̀yà lọ́kọ ẹ Talk if your husband should have an issue at his workplace, it is rightful of him to get home and update you. Would you have called um, um, his colleague and be insulting them? I'm sure you wouldn't do that. I never insulted you guys. So you coming and now posting, uh, making a post. There is limitation to every human's endurance. Okay? I don't chase clouds. I don't come out to talk what is not. I don't come out to find Instagram, whatever. You understand? I don't. If I'm coming out to talk about anything or I'm coming out or making a video, I'm coming out constructively. Am I get it wrong? Now you Aladuke now posted calling me an hypocrite, calling me an enemy in disguise, calling me kinikon kinikon, calling me names. Are you okay? So o gbádùn my darling So, wà ókè a ní sọ síbẹ̀ ká kú bẹ́ẹ̀ o ọ̀wọ̀ díẹ̀díẹ̀ òun lára ń fẹ́ ẹ jẹ́ ká máa pọ́nra wa I don't chase clout I repeat now let me now drop that one aside Femi you yourself you now came under my post I'm disappointed at you. So, yeah, I'm so disappointed at you. You are one of the people in the industry that I respect so much that I will go out of my way 1,001 million times for. You are one of the people that can call me at any, any, any F time for anything. And I will definitely, you know, make myself available for whatever reasons you must have called me for. Me, me, I tell you, my dear. Because in your posts, you said uh, uh, if your progress is shaking mo fẹ́ mo fẹ́ wá ni o mo fẹ́ kà á torí ọwọ́ gba kika, o gba kika. kí má bàa ṣe mistake nínú èsì tí mo máa fún ẹ. You said, I now see that you are truly, you like you truly want to come for me. You have actually done it with the wrongest person, Dayo. If my success is your problem, you can never have peace of mind jẹ́ address yẹ láti my darling your success is not my problem as a matter of fact ever since tó ti ń ṣe nǹkan ayé i have always celebrated you i have always supported you i have always prayed for you and i have always been proud of you. you understand because ní àdúgbò ibi tá a wà ẹ eh, àwa ń jí ni and it's a thing of joy that my colleagues are doing wonderfully well and they are making statements out there so my dear èmi máa ní peace of mind sórí peace of mind tí mo tún máa ní ó máa gbé pílò dání ó ní èsì nínú ìyẹn ló túmọ̀ sí pé your success has never been, is not, and will never be my problem. You understand? Your success has never been, it is not, and will never be a problem to me. Femi Adebayo Ishola. So for that reason, èmi máa ní rest of mind. ṣọ́rọ̀ mi yẹ jẹ́ ká fi síbẹ̀ because i have just started of course you have just started ọlọ́run ní dáwọ́ rẹ dúró inshallah it's advisable you channel your energy to your career thanks for the advice i will channel so much energy to my career ṣọ́rọ̀ mi yẹ and i tell you ikú ò ní pa ẹ́ àrùn ò ní ṣe ẹ́ ò ní dàwátì nígbà tí ire mi náà bá máa ṣojú ẹ̀ Ṣàmí kò gbé tọ́ mi. Fẹ́mi Adébáyọ̀ I am disappointed at you gbogbo ẹnu ni mo fi sọ because ngbà mi, àgbà ọ̀kan gbọ́ orí gbogbo ẹnu ni mo fi sọ I am disappointed at for you to even think your success can be a problem to me for you to even have that ideology ó sad gan-an in fact ó ṣò bí wọ́gán ṣe ń ronú ó ṣò bó ṣe ń ronú ó ń ronú bí ẹyẹ ó ń ronú bí pẹ́pẹ́yẹ ó ń ronú bí ẹni tí ò lálámọ̀ràn ó ń ronú bí ẹni tí ò fọ̀rọ̀ tí ò rẹni fọ̀rọ̀ lọ̀ kí ló ń ṣe ẹ́ now you now ended up with and not to be too busy bringing you down my darling jọ torí tọ́lọ́hún kí ni bring down wọ́n fẹ́ dà fún mi o bringing you down tó o lérò àwọn èrò tó ń rò yẹn àwọn èrò bíi pé bíi pé your success is some my problem èmi àti ẹ̀kíntì ẹ̀sọ́ tẹlomi ti tara mi bíi pé your success my, is my problem jọ nítorí tọ́lọ́hún níbo lo ti ń gbé àwọn èrò yẹn wá èmi ò kí ń ṣe kẹ́ni má ní ẹ̀dá o èmi ò kí ń ṣe kẹ́ni má ní ẹ̀dá as a matter of fact ọlá yìí pé ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa including ẹni ọlá tó gbé project lè tó gbé sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa ọlá yìí pé dáadáa tẹ́ ń ṣe ẹ fi ń portray image wa táwọn èèyàn ti rí bí ẹni pé kò sí nǹkan tó da tó lè tara wa jáde ọlá yìí pé ẹ̀yin kọ̀ọ̀kan tí ẹ̀ ń gbéra ẹ̀ ń ṣe wá lẹ́ṣọ̀ọ́ níta gbangba màá wá ní mo fẹ́ bínú ẹ kí ni mo kí ni bíbínú ẹ fún mi kí ló fẹ́ dà ṣó fẹ́ gbó oúnjẹ sórí tébù mi ni àbọ̀ sọ fún ẹ pé òkè àtìgbà tó ti ń ṣe tọ́lọ́run ti ń gbà fún ẹ yẹn bàbá mi ò jẹun nínú ilé mi ọ̀dẹ̀ ni ẹ fẹ́ mi ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ o jọ mí lójú o jọ lójú gan ṣé o jọ mí lójú gan like i repeat myself i don't have májèjì ṣé àbọ̀rọ̀má sọ̀rọ̀ jù mo kàn i just needed to do this video because even now the fans don matter ma jọ́tòrí tọ́lọ́hún if i had not done the video in the so in the first place the fact that you called uh, you called a cross dress uh, eh, you gave you pronounced the cross dresser as a winner of a female uh, female best best wọ́n yìí máa wọ ẹ náà tọ́ bá máa wọ ẹ wọ́n máa wọ ẹ náà tó bá máa drag ẹ wọ́n sì máa drag ẹ náà kí ló ṣe ẹ́ mo feel pé ó ti yẹ ó you know ó high gan ni you fall my hand o mo feel pé ó ti yẹ ó high gan ìyàwó ẹ tó ń tó ń tó ń ṣe tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀ dì tó ń post nǹkan tí ò yẹ kó máa post tí ò mọ tí ò tí ò tí ò mọ bó ṣe bó ṣe bó ṣe yẹ kó sliding wọnú ọ̀rọ̀ ìyẹn ń pè mí ní procreate ó ń pè mí ní enemy of enemy in disguise pẹ̀lẹ́ o support in full force má jẹ́ ń wá fún ẹ o má jẹ́ ń wá fún ẹ sọ̀rọ̀ mi yí now to now finish gbogbo ọ̀rọ̀ mi Fẹ́mi Adébáyọ̀ your problem i mean your success your breakthrough eh has never been my problem it is not my problem and it can never be my problem shey you understand as a matter of fact i want to tap into your success ṣọ́rọ̀ mi yẹ èmi ò kí ń ṣe kẹ́ni má ní ẹ̀dá ever since tó ti ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ni mo ti máa ń support ẹ ni mo ti máa máa tún máa send message directly máa kí ẹ dáadáa máa ṣàdúrà fún ẹ máa dẹ̀ jẹ́ kó mọ̀ pé i'm proud of you mo lè má ní wọn kọ̀bọ̀ tí máa gbé fún ẹ o mo lè má ní ṣíṣì tí máa gbé fún ẹ ṣọ́rọ̀ mi yẹ ìwọ kọ́ ló máa advice mi pé kí n focus lórí kàríà mi ìyẹn ju ẹnu ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ju ẹnu ẹ lọ tá a bá ń pọ́nra wa lé ẹ jẹ́ ká máa pọ́nra wa lé alápọ̀nlé mi ló jẹ́ torí ẹ̀ ni mo ṣe ni mi ò ṣe ní sọ àrò àṣàǹfà sí ẹ in respect of how you know how belittle you you you how you belittle you dropped yourself with that comment you made on my post by telling me ipe if your problem I, if my your success is my own problem i will know no peace i will know peace i will know peace ṣó ti yẹ Fẹ́mi Adébáyọ̀ èmi ń pe orú èmi ń pè ẹ ni èmi ò kí then another thing afrimec o afrimec o afrimec o mo kí gbogbo lé bọ́ jẹ́ kí n fún yín lélẹ̀ níṣẹ́jú kan because mo rí pé ara àwọn ọmọ ẹ ní afrimec wọ́n ti ń bọ́ sí orí platform jígan èmi máa dá orúkọ ẹ ṣó I saw what you posted Baba. à ń jẹ èkuru kó tán nínú àwo ìwọ ń gbọnwọ sí i ìwọ ń sọ yú yú yú yú yú yú yú yú yú yú yú má jẹ́ ń sọ̀rọ̀ sí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ gbogbo wa pátápátá a kì í ṣe oníjà all of you kò sẹ́ni tí mo bá ní issue nínú yín so don't think because your mayor is on the hot seat that has given you the effrontery and the guts to open that thing you called mouth láti máa sọ̀rọ̀ jẹ́ kí o pọ́n ara ẹ lé i want to believe that pé you have you have rules and regulations tó ń bá tó ń tó ń tó tẹ̀ ń tẹ̀lé ní afrimec yẹn tẹ̀lé kó tí ọwọ́ máa rẹ baṣọ mi ò ń tó máa fi rán mouth lórí social media jìgan àtàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà tó ń mu wá bí òkò ọ̀rọ̀ ẹ jẹ́ ká fàpọ́nlé sí i ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ẹ ṣe o bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ kò sí ẹni tó ń bí fún success yẹ ṣó ti yẹ kò sí ẹni tó ń bí fún success yẹ rírí ṣe ẹ ò ní dúró o ò ní ṣubú dànù o ò ní rí dààmú o ò ní bọ́gbe bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ẹ ìgbéga ẹ ò ní dúró nítorí pé nígbà tó bá kan èmi. E ayé ló máa wà pẹ̀lú àlàáfíà nínú ẹ̀mí gígùn ẹ ayé ló máa wà tó máa bẹ́mi náà dúpẹ́ ṣó ti yẹ so tó o bá mọ bó ṣe mọ tó bá tó bá pápá bí ló fi sùn mọ́jú tó fi ń ṣe bálabàlá bí tẹ́lẹ̀ aláfọwọ́ yìí bí mo ṣe sọ nínú first video mi ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀lẹ́gbẹ̀ alẹ́ kákákú bẹ̀ ẹnu yìí náà láàfin sọ. ẹ my darling fi apá bí sùn kó lè mọ̀ pé èmi ò ń ṣe problem èmi ò dẹ̀ kí n ṣe oníjà ẹ̀ mo dẹ̀ ti apologize fún ẹ pé i'm sorry for you feeling the way you felt not that i apologize that pé bóyá kìdí bóyá nǹkan tí mo sọ mi ò sọ mọ́ má ṣì mú mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ fíw pé cross gender lẹ fún ní lẹ fún ní award best female dressed are you okay.